mo máa ń sanwó fún ọkọ mi láti bá mi lájọṣepọ̀. sórí ìgbéyàwó àdùn tó bá ti di pé ó dùn ní lẹ́mìí àbó fẹ́ mẹ́mí lọ àbó ń ni ni lára ó bóyá kẹyọ akọ̀wé ìgbéyàwó. ọlọ́rọ̀ kọ́ mi àbí ọlọ́rọ̀ kọ́ mi. mo fẹ́ kọ́ ọ́ tí kí o ti di òjì bọ́ olóṣèlú ọ̀pá pátápátá. tí ọba ṣe bọ́ máa ti dànù ṣé kí ni. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ dápadà ní kí ni. eléyìí ò ṣe gé wò ó mò ń fẹ́ mo lè ṣe máa fẹ́ mo tún máa fẹ́ wọ. sori ó ní pánsá òfura pánsá jáde ajá òfura ajá jìn. máa mutí dáadáa mo para pẹ̀lú mo dẹ̀ máa ń fi sìgá tẹ ọkàn mi lọlẹ̀ lẹ́kọ̀ọ́ sígbà ní jẹ́ ń bẹ̀ jẹ́ ká mọ́ra wa dáadáa irọ́ ò dáa ká má kúrọ́ fúnra mọ́ rárá. mo ṣe máa máa gbé lábẹ́ ọ̀rọ̀ lẹ́mí tí màá máa fọ màá máa raṣọ sí lọ́rùn màá máa ṣe gbogbo nǹkan fún un á ti wá rò pé ṣe ló yẹ kóun máa bá mi pín ọkọ.